ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run wa bàbá jésù kristi àti bàbá tiwa pàápàá a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí a dúpẹ́ wípé ti gbọ́ lórúkọ jésù kristi olúwa wa nínú ìwé wòlíì àìsáyà orí kẹta lé ní ogójì ìwé wòlíì àìsáyà orí kẹta lé ní ogójì láti ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin li ẹlẹ́rìí mi lé olúwa wí àti ìránṣẹ́ mi tí mo ti yàn kí ẹ̀yin kí ó lè mọ̀ àti kí ẹ sì gbà mí gbọ́ kí ó sì yé yín pé èmi ni a kò mọ ọlọ́run kan ṣáájú mi bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi lónìí ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí ẹ̀yin ni ẹlẹ́rìí mi ẹ̀yin lé ẹlẹ́rìí mi ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ ọlọ́run alágbára àti wípé kò sí ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹsẹ̀ kọkànlá ó ní èmi àní èmi ni olúwa àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan ẹsẹ̀ ìkejìlá èmi ti sọ mo ti gbàlà mo sì ti fi hàn nígbà tí kò sí àjèjì ọlọ́run kan láàrin yín ẹ̀yin ní í ṣe ẹlẹ́rìí mi ni olówa wí pé èmi li ọlọ́run bí ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbàanì ní ìran kan sí ìkan mìíràn sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristi nínú májẹ̀mú titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́ àwa tí a ti bá ọlọ́run làjà nípa ètùtù ẹ̀jẹ̀ jésù kristi àwa tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àwa tí ẹ̀mí ọlọ́run tí ó ti ń ké ábà bàbá láti inú wa àwa tí a ti ní àlàáfíà tí a ti mú ìdálẹ́bi kúrò àwa tí a ti di ẹ̀dá titun. E nítorí ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi àwa ni a ti sọ di ẹlẹ́rìí wípé kí a lọ sí àwọn sí ọ̀dọ̀ àwọn tí ó wà láyìíká wa láti gbẹnu sọ fún ọlọ́run wípé jésù kristi òun ni olùgbàlà ara ayé nínú ìhìnrere ti lúùkù orí kẹrìnlélógún ìhìnrere ti lúùkù orí kẹrìnlélógún ní ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí níhìn kì í ṣe wípé àwọn àpọ́stélì nìkan ni jésù ń bá sọ̀rọ̀ kì í sì ṣe wípé àwọn ọkùnrin nìkan ni jésù ń bá sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ti rí i wípé jésù kú fún ẹ̀ṣẹ̀ wa àsìn àti ní ọjọ́ kẹta ó jíǹde kúrò nínú òkú ó sì farahàn wọ́n wọ́n sì rí i ayọ̀ sì kúnnú ọkàn wọn nítorí wípé agbára ọlọ́run ó jí jésù kristi dìde àti wípé a jí i dìde fún ìgbàlá wa a jí i dìde fún ìdáláre wa a jí i dìde fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa a jí i kí ó ba lè jẹ́ ẹni tí ó so wá pọ̀ pẹ̀lú ọlọ́run ó ní nísinsìnyí tí ẹ ti rí mi nísinsìnyí tí ẹ ti tọ́ ẹ̀bùn ọ̀run wò nísinsìnyí tí ẹ ti rí àṣepé ìgbàlà tí jésù kristi ṣe lórí igi àgbélébò ó ní ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí o bá jẹ́ ti ọlọ́run bí a bá ti gba ọkàn rẹ là bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ jésù kristi ó sọ ọ́ di alóore ó sọ ọ́ di ajíhìnrere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 tí ó ti gba ìyè àìnípẹ̀kún nípasẹ̀ rẹ̀ tí a ti kọ orúkọ rẹ sí ìwé ìyè lọ́run tí ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ ọlọ́run o ti di àjùmọ̀jogún pẹ̀lú jésù kristi àti wípé nísinsìnyí bí o bá kú o fi ọ̀run rere ṣèrè jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a ní ẹ̀rí yìí wípé jésù ń gbàlà àti wípé jésù kristi ó máa ń pèsè wá sílẹ̀ fún ọ̀run rere ó yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí jésù kristi wípé jésù ni olùgbàlà yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí ìkíní ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké ìkejì ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ ìkẹta agbára àti èrèdí ìwàásù àwọn ẹlẹ́rìí òtítọ́ ìkíní ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké àwọn wo ni à ń pè ní ẹlẹ́rìí èké bí a bá rí ẹlẹ́rìí kan yálà ní ilé ẹjọ́ tàbí ní agboolé bí ẹnìkan bá wá níbi tí a ti ń ṣe ìdájọ́ ṣé o mọ̀ wípé bí a bá fẹ́ ṣe ìdájọ́ à ń fẹ́ mọ kí ni òtítọ́ tí a lè mọ̀ nípa ẹni tí a ń fẹ́ dá lẹ́jọ́ yìí bóyá ènìyàn rere ni tàbí ènìyàn búburú ni bí ẹlẹ́rìí kan bá jáde wá bí ó bá sì sọ nǹkan ṣùgbọ́n tí a wá ṣe àyẹ̀wò tàbí àwárí rẹ̀ wípé nǹkan tí ó ń sọ ojú rẹ̀ kò tó wípé kò mọ lájorí kò mọ ìdí kò sì mọ ohunkóhun nípa nǹkan tó ń sọ nípa rẹ̀ a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni nínú orin dáfídì orí karùndínlógójì ẹsẹ̀ ìkọkànlá orin dáfídì orí karùndínlógójì ẹsẹ̀ ìkọkànlá àwọn ẹlẹ́rìí èké dìde wọ́n bi wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀ àwọn ẹlẹ́rìí èké dìde wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀ àwọn ẹlẹ́rìí èké wọ́n á fi òtítọ́ sílẹ̀ wọ́n á jókòó sí di irọ́ àwọn ẹlẹ́rìí èké wọ́n á fi ojú ọ̀nà sílẹ̀ wọ́n á yà sí ọ̀nà mìíràn tí kò ní gbéni débi tí a ń lọ àwọn ẹlẹ́rìí èké wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ nítorí bẹ́ẹ̀ àwọn tí wọn ò tí ì bá Jésù Kristi pàdé wọn ò mọ ìtàn àgbélébùú wọn ò mọ ìwàásù ìhìn wọn ò ní ìdánilójú ikú Jésù àti ìsìnkú Jésù àti àjíǹde Jésù fún ìgbàlá wa wọn ò ní ìdánilójú wípé jésù kristi nìkan ṣoṣo òun ni olùgbàlà irú àwọn bẹ́ẹ̀ bí wọ́n bá tilẹ̀ ń wàásù ohunkóhun tí wọ́n bá ń sọ a kà wọ́n sí ẹlẹ́rìí èké wo ìwé òwe nínú ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàdínlógún ẹni tí ó sọ òtítọ́ ó fi òdodo hàn jáde ṣùgbọ́n ẹlẹ́rìí èké ẹ̀tàn ẹlẹ́rìí èké máa ń fi ẹ̀tàn hàn jáde ó ṣeé ṣe kí a rí àwọn tí ó jẹ́ wípé wọ́n ń wá bí wọ́n ṣe lè di àtúnbí wọ́n ń wá bí wọ́n ṣe lè ní ìyè nípẹ̀kun ẹnìkan gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí a sọ wípé a ti fi àmì òróró yan òun láti máa wàásù láti máa wàásù fún àwọn tí wọ́n ń wá ọ̀nà òtítọ́ ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ fún ọ wípé bí wọ́n bá fẹ́ ní àlàáfíà bí wọ́n bá fẹ́ mọ ọlọ́run bí wọ́n bá fẹ́ kí inú ọlọ́run kí ó dùn sí wọn bí wọ́n bá ń fẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ṣeé ṣe kí ó sọ fún ọ wípé kí wọn kí ó lọ pẹran kí wọn kí ó lọ ṣe sàárà tàbí kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní fún alágbèlówó tàbí kí wọn kí ó lọ máa jẹ́wọ́ fún àáfàá kan àlùfáà kan ní ọjọ́jọ́ sátidé irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ́tàn ni wọ́n wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké wọn ò mọ iṣẹ́ ìràpadà tí a ṣe lórí igi àgbélébò nípasẹ̀ Jésù Kristi àwọn ẹlòmíràn wọn a sọ wípé bí a bá rí ẹni tí ó fẹ́ ní ìgbàlà bí a bá rí ẹni tí ó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé kó máa tiraka nínú agbára ti ara rẹ̀ láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀ láti dojú ìjà kọ èṣù wọn ò sọ nípa oore ọ̀fẹ́ àtòkè wọn ò sọ nípa àlàáfíà àtọ̀dọ́lọ́run wá wọn ò sọ nípa ìdáríjì tí a ní lọ́fẹ̀ẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run wọn ò sọ nípa iyebíye ètùtù tí jésù kristi tí ó fa ara rẹ̀ ṣe fún wa wọn ò sọ nípa ẹ̀jẹ̀ jésù kristi tí wẹnimọ́ láúláú funfun jù snow lọ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké ìgbà mìíràn a máa ń rí bóyá nínú ọkọ̀ èrò tàbí ní tòsí wa àwọn ẹlòmíràn wọ́n gbé eh, wọ́n gbé agogo síta wọ́n máa laago wọ́n máa ní wọ́n wàásù wípé àwọn jẹ́rìí Jésù ṣùgbọ́n ẹ̀rí tí wọ́n ń jẹ́ yìí ìgbà mìíràn á dàbẹ̀ ni pé wọ́n ń ṣépè fáwọn èèyàn ìgbà mìíràn á dàbẹ̀ ni pé wọ́n fi àwọn èèyàn gégùn èyí kì í ṣe wípé wọ́n ń jẹ́rìí àwọn wọ̀nyí kì í ṣe àwọn ajẹ́rìí òtítọ́ fún Jésù àwọn ẹlòmíràn wọ́n máa pera wọn ní ajẹ́rìí pàápàá wọ́n máa lọ káàkiri wọ́n máa sọ pé baba ṣe tí bàbá ṣe tọ̀hún wípé a ó rí ìgbàlà ìpè bàbá ṣe bẹ́ẹ̀ a ó lè bá Jésù jọba níkẹyìn ṣùgbọ́n wọn ò mọ̀ nípa àtúnbí wọn ò mọ̀ nípa ìyè anípẹ̀kún wọn ò mọ̀ nípa bí a ṣe lè jẹ́wọ́ ìṣòwò kí a kọ̀ sílẹ̀ kí a di àtúnbí kí a di ẹni tí a ti yí padà wọn ò mọ̀ bí a ṣe lè wá sínú Jésù kí a di ẹ̀dá titun kí àwọn àtijọ́ kí ó kọjá lọ àti kí ohun gbogbo kí ó di ọ̀tun àwọn wọ̀nyí wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké àwọn wo ni a lè pè ní àwọn ẹlẹ́rìí olóòótọ́ yẹ kí a wo ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀ kí a kankan sọ wípé olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn là nítorí pé ìgbà tí ènìyàn bá ti wà nínú ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé ìdájọ́ ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀ a sì ti sàmì sílẹ̀ fún wípé ẹni yìí bó bá kú nínú ẹ̀ṣẹ̀ wípé yóò lọ sí ọ̀run àpáàdì ìdájọ́ ayérayé ìyà ayérayé ó ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń gba irú ọkàn bẹ́ẹ̀ là kúrò nínú ìdájọ́ ọlọ́run ẹlẹ́rìí olóòótọ́ ni ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀ ọ̀nà ìhìnrere ọ̀nà ìdáríjì ọ̀nà ìdáǹdè ọ̀nà ìgbàlà ni ó máa ń fi hàn ẹni ni ó máa ń sọ wípé à èé ṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín ṣebí Jésù Kristi ti kú fún wa ṣebí Jésù Kristi ni alárinà wa ṣebí Jésù Kristi ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run òun ni alágbàwí wa tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá kọ̀ sílẹ̀ nítorí ti jésù kristi a ó dáríjì wá a ó gbà wá là a ó fún wa ní ìgbé ayé ọ̀tun ìrìn ọ̀tun a ó yí ọkàn wa padà èyí jẹ́ wípé a ó di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí jésù kristi tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́ tún wọ ẹsẹ̀ ilé sí i nínú ìwé òwe yìí orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀ ó gba ọkàn là ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ sọ̀rọ̀ èké àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rìí èké ó ṣeé ṣe ó lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan ọdún méjì ó jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ò jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí ò lè gbọ́ lẹ́nu wọn bí jésù kristi tí ó ti ń sọ ayé wa di rere tí ó ń yí ayé wa padà tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀ tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú ọlọ́run ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́ òní máa ń sọ òtítọ́ fún wa ni ó máa ń sọ wípé jésù kristi lé ọ̀nà òun ní iyì àti wípé òun nìkan ṣoṣo lè àti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ àwa pàápàá bí a bá di ọmọ ọlọ́run ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú olówa kí a máa sọ̀rọ̀ jésù kristi kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa ní àdúgbò wa ìtàn àgbélébòó àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà nínú Jòhánù ìwé ìhìnrere ti Jòhánù ẹsẹ̀ orí ìkẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ó rán sí yín láti ọ̀dọ̀ bàbá wa àní ẹ̀mí òtítọ́ nì tí ń ti ọ̀dọ̀ baba wá òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá níhìn ni jésù kristi ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́ ó jẹ́ kí a dá wọn mọ̀ ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ èṣù sílẹ̀ wọ́n ti wá sọ̀dọ̀ jésù kristi ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè jésù wípé wá sọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wo lé lórí ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó wá sọ̀dọ̀ jésù ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀ tí ó wá sínú ìmọ́lẹ̀ ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí ó wá sọ́dọ̀ olùgbàlà ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ tí ó gba Jésù Kristi ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún láti di ènìyàn ọ̀tọ̀ ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristi ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀ ó rìn tí ó yẹ ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́stélì ìṣe àwọn àpọ́stélì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìṣe àwọn àpọ́stélì orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí tí ìwọ sì ti gbọ́ bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí ó jẹ́ wípé ó ti rí nǹkan kan ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí bí ènìyàn bá lọ sílé ẹjọ́ bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ọ́ sí nǹkan tí a ń sọ tó bá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n á ní ṣó wà ń bẹ̀ èwo ló rí èwo ló gbọ́ èwo ló ṣẹlẹ̀ bí ó bá sọ wípé ẹ mi ò rí nǹkan kan mi ò sì gbọ́ nǹkan kan mo kàn ń lọ lójú títì ní ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kì í ń bẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní ṣé o fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹ nílé ẹ̀rí rárá ṣé o bá a gbé rí rárá ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀ rárá o ò lè ṣe ẹlẹ́rìí nígbà náà gbà tó o ti ìbá Jésù Kristi pàdé àlàáfíà tó ní ò tí ì nínú ẹ̀ oore ọ̀fẹ́ tí Jésù Kristi mú wá ò gbà nínú ẹ̀ ìdáríjì tí Jésù Kristi ń fúnni lọ́fẹ̀ẹ́ ò bá pàdé àti ayọ̀ ọ̀run tí jésù kristi máa ń fúnni nígbà tí a bá di ẹni ìgbàlà ò tí ì tọ́wò ò bá jésù jẹ ò bá jésù mu ò bá jésù gbé ò lálàáfíà pẹ̀lú jésù orúkọ rẹ ò tí ì wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ ọlọ́run níbi tí ó wà ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn jésù kristi jésù kristi kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun ìwọ pàápàá ó jẹ́ àlejò ó jẹ́ àjèjì sí ọlọ́run èwo ló fẹ́ jẹ́rìí ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan à ó ní mo ti tọ́ ẹ̀bùn ọ̀run wò mo ti rí ìdáríjì ìyè ọlọ́run gbé inú mi ìgbésí ayé mi ti yí padà ọjọ́ ológo kan tí mo bá jésù kristi pàdé mo ọ̀rọ̀ ọlọ́run ni bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni à ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ló rán mi létí pé owó tó jí ńkọ́ ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́ ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èébú ni ó wí pé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́ olè ńkọ́ àrán kan ńkọ́ ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò nígbèsè ayé ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à bí mo ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni mo lọ sórí ekún mi mo sì bẹ̀ sí ní gbàdúrà àdúrà yìí ni mo gbà tí ẹ̀mí ọlọ́run fi ń bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ ọlọ́run kíá ni ayọ̀ ìgbàlá sọ nínú ọkàn mi kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá àwọn tí mo ti ń bá jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o iṣẹ́ èṣù ni o nísinsìnyí mo ti di ọmọ ọlọ́run o èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ ọlọ́run ló ń gbé inú mi bí mo ń lọ mo ń kọrin ni bí mo ń ka bíbélì bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ mo ti bá jésù pàdé irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá jésù pàdé tí ojú wọn ti rí nǹkan nípa ètùtù tí jésù kristi ṣe lórí igi àgbélébò tí etí wọn ti gbọ́ nǹkan nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn àwọn ni à ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí nítorí bẹ́ẹ̀ bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjèrè ọkàn a fẹ́ jẹ́rìí ohun tí jésù kristi ti ṣe a fẹ́ lọ sọ fún àwọn ènìyàn wípé jésù kristi ń gbàlà jésù ń dáni nídìí jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀ jésù ń pèsè ẹni fún ọ̀run rere àwọn tí wọ́n ti bá jésù kristi pàdé àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún ọlọ́run àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́ bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́ kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní lákọ̀ọ́kọ́ kí a kọ́kọ́ wo ìwàásù àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí àti bá Jésù pàdé a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà wọ́n lè ní ìdáǹdè a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí ni ìwàásù wa yẹ kí a lọ sí ìwé ìwé ìhìnrere ti Lúùkù orí ìkẹrìnlélógún lúùkù orí ìkẹrìnléníogún láti ẹsẹ̀ ìkẹrìndínláàdọ́ta ẹsẹ̀ àádọ́tadínmẹ́rin ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ́ kẹta kúrò nínú òkú. No àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lí orúkọ rẹ̀ lí orílẹ̀-èdè gbogbo bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù lọ ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí a bá ń sọ wípé ẹlẹ́rìí bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìn rere èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristi ṣe òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínní ẹsẹ̀ ìkẹrìndínní àádọ́ta ó ní ó sì wé fún wọn pé bẹ́ẹ̀ li a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìn rere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìn rere ó ṣeé ṣe kí a máa sọ ìtàn inú bíbélì bí a bá sọ ìtàn inú bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí jésù kristi ṣe fún ìgbàlá wa a ò tí ì wàásù ìhìn rere gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ ó ṣeé kí a ka bíbélì kí a sọ wípé ọlọ́run dá ènìyàn wípé agbára ọlọ́run tóbi púpọ̀ agbára ọlọ́run yìí ó sì dá ènìyàn ó ṣeé ṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára ọlọ́run kì í bá a tì wípé bí ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sóhun tó ṣòro fún ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìn rere kò tí ì sọ fún wa wípé jésù kristi kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà ṣòro ohun tá à ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n Jésù Kristi wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ètùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó lè kí ó bá lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Édẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán jésù kristi sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ jésù kristi èyí jẹ́ pé à ń wàásù ìhìn rere à ń sọ nípa ikú àti àjínde jésù kristi kí a bá lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlá ọkàn wa ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìrè kí a bá lè ní ìgbàlá ó ṣeé ṣe ẹlòmíràn lè wàásù wípé ẹ̀ dáfídì ó dẹ́ṣẹ̀ ó dẹ́ṣẹ̀ àgbèrè èyí kì í ṣe ìwàásù ìhìnrere bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ ọlọ́run ó tọrọ ìdáríjì ó sọ fún ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìrékọjá mi nù kúrò dá àyà tuntun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin sí inú mi jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí dáfídì bí ó ti dẹ́ṣẹ̀ bí a bá wá sọ̀dọ̀ ọlọ́run nísinsìnyí ọjọ́run di aláàánú kò ní tawánù bí ó ti wù kí ó rí wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa wá ìgbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristi nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ta sílẹ̀ fún wa wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ èyí jẹ́ wípé à ń wàásù ìhìn rere òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínní àádọ́ta ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ kìí ṣe ní orúkọ ìjọ o kìí ṣe ní orúkọ àlùfáà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristi lọ àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa ẹlòmíràn olùṣọ́ àgùntàn olùṣọ́ àgùntàn olùṣọ́ àgùntàn ó gbọ́ nǹkan tí paul apostole sọ ó ní ṣé èmi ni akànmọ́ àgbélébù fún yín tàbí àpólò ni akànmọ́ àgbélébù fún yín ó ní jésù kristi ní àwọn àṣù rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní oore ọ̀fẹ́ láti òkè wá kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere a jẹ́ ẹlẹ́rìí jésù a jẹ́ agbẹnusọ fún ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà èyí jẹ́ wípé kíyèsí dáadáa o à ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀ àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri wọn máa lọ bá àwọn àlùfáà wọn àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n wọ́n á sọ wípé àwọn ti lọ ní ọjọ́ sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkàṣògbè ṣùgbọ́n àwa kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn ṣùgbọ́n o jẹ́ kí o yé o bí o bá ṣẹ̀ mí ó ṣeé ṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o kí n tó mọ Jésù tàbí nígbà tí mo di apẹ̀yìndà tàbí nígbà tí mi ò kíyè sára tí mo jáfara nínú ìrìn ìgbàgbọ́ mi mo sọ̀rọ̀ báyìí mo ṣe báyìí sí yín ẹ dáríjì mí àti sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá tàbí bá jẹ́ àwa láṣẹ ènìyàn kí a sọ fún yín pé dáríjì mi o a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe ṣùgbọ́n o ò ṣẹ̀mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn o ò ṣẹ̀mí gẹ́gẹ́ bí arákùnrin o wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ jésù bí ẹ bá ké pe olúwa bí ẹ bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ jésù kristi ni a ti lè ní ìgbàlà gbà tí o bá wàásù bẹ́ẹ̀ gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ Jésù Kristi ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ṣùgbọ́n bí a bá wàásù bẹ́ẹ̀ ẹ̀mí Ọlọ́run láti inú ìwàásù wa á mú ìwàásù yìí á jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn ẹni tó ń káàkiri tí ó ń ṣe àgbèrè tí ó ń ṣe panṣágà ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà gẹ́gẹ́ bí ẹni tí ń jalè gẹ́gẹ́ bí ẹni tí ń ja ilé onílé bo tirẹ̀ lẹ́yìn ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpòrọ́ ni ọ̀mùtí ni ó ń jẹ ẹbọ káàkiri gbà tí a bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá yóò sì ronú pọ̀ yóò sì béèrè ìdáríjì nípa orúkọ Jésù Kristi àti nítorí ètùtù tí jésù kristi tí ó ṣe fún wa ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò bí a bá ń sọ nípa ọgbọ́n èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeé ṣe bóyá ó ti di àtúnbí ó ṣeé ṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣeé ṣe ó di ọmọ ọlọ́run ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣe ṣe kí ó kàn rí ìyá rẹ̀ kí ó rí wípé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń lé tìró ó ń da èékánná sí ó ṣe ṣe kí ó rí wípé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí ó kó kọ́ra kò sí mọ bí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run á sọ pé à màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbáà ọ̀run àpáàdì òjìnà sí yín ìwàásù kọ́ yẹn ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú olúwa ó fẹ́ mú màmá bínú ni ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe ẹlòmíràn bóyá bàbá ló jókòó kalẹ̀ ló gbé ọtí tira ó bẹ̀rẹ̀ sí ní mu ọtí ó sì ní ọmọ lọ o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ mu yìí ìgò kan ṣoṣo yóò mú yín lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnnà sí ìhìn rere tàbí ó ṣeé ṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ tó sọ pé o ti mọ Jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni o bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ lé mo fẹ́ mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ Ọlọ́run lèmi dípà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ń bẹ̀ ẹ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ẹ ó dá mi lójú pé tó bá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìn rere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́ṣẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí ṣùgbọ́n wọ́n máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí o bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣó rántí wípé àwọn arákùnrin Jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn wọ́n tà á sí Íjíbítì wọ́n tà á fún àwọn ará Ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí Íjíbítì ìyà púpọ̀ ni ó jẹ Jósẹ́fù gbà tó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí Íjíbítì láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n débẹ̀ Joseph mọ̀ wọ́n ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọ́n kí ó ronú pọ̀dà ó fẹ́ kí wọ́n kí ó ní oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o èèyàn búburú nìyí nítorí wípé e, ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tà sóko ẹrú ẹ rò wí pé ẹ fẹ́ bà tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀ wọ́n fẹ́ fún àwọn ìbákàsí ẹ àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ ni wọ́n rí oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wípé ah kí ni a ti rí èyí sí gbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún wọ ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àbúrò yín ńkọ́ Benjamin ńkọ́ báyìí ńkọ́ bàbá ńkọ́ ẹ báwo lélẹ̀ e ṣe rí ibi tó ti ń ibi tó ti ń bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọgbẹ́ wípé ah ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú wọn mọ̀ wípé Joseph ń gbọ́ nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Genesis a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹríba wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn orí ọgbọ́n tí Joseph lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ níyì o ẹ lọ sọ́run àpáàdì rárá bí a bá fẹ́ wàásù ìhìn rere ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ jẹ́ kí n bi ọ́ ní ìbéèrè kan ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé bóyá ọ̀nà ẹ̀ ògùn dáadáa nílé bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ ọ̀run àpáàdì òjìnà sí ọ ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́ tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì bí n bá lé ọ káàkiri pé lágbájá ọ ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá o ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọtí mo dójú tì ẹ́ ṣé wàá lè ronú pòwàdà rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wàásù yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti Joseph fún ọ nísinsìnyí ṣòro ti ti Nátánì Dáfídì o ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè Nátánì wá sí ọ̀dọ̀ Dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n Dáfídì o mọ̀ Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni dáfídì wá sọ ni nátàní wá sọ fún un pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ló tún bá níwájú olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ bí o bá wo paul níwájú ọba agrippa ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba agrippa mo mọ̀ pé gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba Àgbìpà wa sọ wípé díẹ̀ ló kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n Ọlọ́run ṣó rántí Jésù Kristi nígbà tí ó rí obìnrin ní etí kànga obìnrin ará Samaria tí ó fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí ó ń sọ fún lẹ́sẹlẹ́sẹ gbà tó yá ó ní lọ pe ọkọ rẹ̀ wá èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé ó ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn ìwọ tó jẹ́ wípé àgbèrè ò kúrò ní ìgbésí ayé rẹ ìwọ tó jẹ́ wípé ìrìnkùnrìn ló rìn káàkiri Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀ ó ní lọ pé ọkọ rẹ wá ní obìnrin sọ pé à báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ní Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni Kristi náà ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ọgbọ́n Ọlọ́run a lè sọ èrí wa a lè sọ wípé a jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ọmọ sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ oníkúpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àti Jésù pàdé Jésù ti yí wa padà kí a sì sọ fún àwọn ènìyàn wípé jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà ó lè yí ọ padà ó lè sọ ọ di ẹ̀dá tuntun di ènìyàn rere ó lè fi ìyè ọlọ́run sí ìgbésí ayé rẹ a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ jésù nípa sísọ ẹ̀rí wa ẹ̀rí ìgbàlà tàbí a lè ṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé jésù kristi kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tàbí àwọn ìwé ìpolongo ìhìn rere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà a lè fún àwọn ènìyàn àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó ba lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ ọlọ́run ìkẹta kí ni agbára tí ń ti ìwàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń tì í lẹ́yìn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 olùṣọ́ àgùntàn wa sọ ní ọjọ́ ìsinmi mi ò fara mọ́ èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́bọ̀ mi ò gbà á bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gba tó má ti rí pé onídàárúdàpọ̀ nìyọ́ kò sí ọkàn tí ó ní gbàlà ó ní tí a bá jẹ́ ọ̀kan ó ní ìgbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristi gbọ́ wípé bàbá lè ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn bí àwọn tí àjọ jẹ́ ará nínú olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ lájọ ń gbé sókè bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni àjọ ń gbé sílẹ̀ ẹ̀kọ́ kan ìwọṣọ kan ìrìn kan tó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn gbà tí àwọn ènìyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa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 ẹ̀mí ọlọ́run iná ọlọ́run ti ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run yóò máa ti nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn àpọ́sítélì orí kẹrin ìṣe àwọn àpọ́sítélì orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí Si gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n ń fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára agbára tí yí ọkàn padà agbára tó ń tún ìgbésí ayé ẹni ṣe agbára tí í ṣí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ agbára tí í fún ni ní ìgbàgbọ́ nínú jésù kristi agbára tí jẹ́ kí a lè tẹríba kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébù jésù kristi ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀ ó yẹ kí ó kún fún àdúrà ó ní nígbà tí wọ́n gbàdúrà tán èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn wọn ti dákẹ́ àdúrà èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe èsì tán kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà bí wọ́n bá ti wí wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan wọn ò mọ kí ni wọ́n sọ mọ́ àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ bí wọ́n ti gbàdúrà a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì bí ó bá jẹ́ pé e, àdúrà àdákẹ́jẹ́ ni àdúrà kí a má lè sọ̀rọ̀ síta àdúrà kí a má tirẹ̀ lè mọ̀ kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé à ń gbàdúrà ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì ṣùgbọ́n wọ́n gbàdúrà ibi tí wọ́n péjọ sí ó mìtìtì e, e, èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ ọlọ́run ó wá sọ fún wa wípé wọ́n kún fún ẹ̀mí mímọ́ wọ́n kún fún ìmọ̀ agbára ọlọ́run ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wọn ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ ọlọ́run wẹ́sẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n agbára ńlá agbára ńlá ni àwọn àpọ́sẹ́lì sì fi ń jẹ́rìí àjíǹde jésù olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn kí ni èrèdí tí a fi ń wàásù ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba ní ìgbàlà kí wọn kí ó ba lè gba jésù kristi gbọ́ kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn nìkan ṣoṣo ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ wo johanu orí ogún johanu orí ogún ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé jésù ní í ṣe kristi náà ọmọ ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè lé orúkọ rẹ̀ ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè lé orúkọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ èrèdí ìwàásù wa ni wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn kì í ṣe pé kí a máa lé wọn sá fún ọlọ́run kì í ṣe wípé kí a máa sọ wípé à lágbájá èèyàn búburú ni lágbájá èèyàn ìwàásù kọ́ yẹn èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù kí wọn kí ó lè ní ìgbàlà kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn kí wọn kí ó bá lè ní ìyè àìnípẹ̀kun lónìí ni Jésù Kristi ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí ẹlẹ́rìí òtítọ́ ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà ṣé èèwọ̀ fún ara rẹ̀ ṣé o ti ní ìgbàlà bí o bá ti ní ìgbàlà o ti di ẹlẹ́rìí o ti o ti di agbẹnusọ fún ọlọ́run dìde dúró lórí ẹsẹ̀ rẹ kí o gbàdúrà kí agbára ọlọ́run kí o sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ọgbọ́n ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìtara ìtara fún iṣẹ́ ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ dìde dìde kí o gbàdúrà gbàdúrà sókè sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ẹlẹ́rìí tí gba ọkànlá ẹlẹ́rìí tí sọ fún àwọn ènìyàn wípé jésù kristi òun ní ọ̀nà jésù kristi òun ní ìyè àti wípé jésù kristi ni ẹni náà tí a fi fún wa kí ó bá lè gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa dèdè kí o sọ fún ọlọ́run jésù kristi ni òtítọ́ òun ní ọ̀nà àti ìyè ẹnikẹ́ni tí ó bá tọ́ bàbá wa ó ní láti wá nípasẹ̀ rẹ̀ sọ fún ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ nípa kíka ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ènìyàn nípa wíwàásù fún àwọn ènìyàn nípa pínpín àwọn ìwé kéékèèké ìpolongo ìrere nípa àwọn ìwé nípa kásẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọlọ́run wípé ó wàásù ìrere ó wàásù ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ jésù kristi gbàdúrà gbàdúrà títí agbára ọlọ́run ọgbọ́n ọlọ́run iyè ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run ìtara ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàdúrà sí kí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ fún Jésù Kristi.